وأخواتي مستمعات الكلمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kàwà kún inú àwọn ẹrú ọba lè kẹlá sàánú fun. Pelu Islam ọlọ́run ọba yìí onílọ́ba tí adúpẹ́ fún a jẹ́rìí pé kò sí ẹni gẹ́gẹ́ tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan a jẹ́rìí pé ọlọ́run ọba yìí kò tọ́ láti wá orogún pẹ̀lú ẹ̀ a sì jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni àlékèké ọlọ́run ọba àtúrí ajẹ́jẹ́ tán ọlọ́run kọmọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn aráyé ànábì àtàwọn sọ̀hábà àti gbogbo olùjọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ ìgbìnà tẹ̀yàmà ẹ̀ka tí a máa gbé ẹ̀wò òun náà ni àyà láti bí láti wọ́n sí àgbéyàwó tẹ̀síwò tó ní débi tí ọlọ́wọ́n bá yìí tẹ́lá bá wà láyé kí a rí túlé أعوذ بالله من الشيطان الرجيم الصابرين والصادقين والصادقين بالأسحار àyá yìí ó jẹ́ ìtẹ̀síwájú lórí àyá tán ti ń bá bọ̀ nígbàtí ọlọ́run bá lè gẹ́lá tó ń ròyìn àwọn àdìmọ̀mínú àwọn mọ̀mínú òdodo fún wa ọlọ́run bá lè gẹ́lá ń ròyìn wọn àwọn ìròyìn tí ó máa bẹ lára wọn àwọn kan tí wọ́n máa rí lára àwọn alìmọ̀mìnú ilé tó jẹ́ sí pé ọlọ́run ọba alẹ́kẹ́lá ń gbà wá ní ẹ̀kú lélẹ́ yìí ọlọ́run ọba alẹ́kẹ́lá sì ń pa wá láṣẹ táwa náà bá fẹ́ jẹ́ ìkan nínú àwọn alìmọ̀mìnú àwọn múmìnì káwa náà jẹ́ ni tí a ṣe ojúkòkòrò àwọn ìròyìn wọ̀nyí torípa àwọn tí àwọn ìròyìn bá ń bẹ lára àwọn náà ni ọmọ jẹ́ alìmọ̀mìnú àwọn múmìnì nìyẹn so ó túnmọ̀ sí pé múmi ní kò ń ṣe nǹkan tí èèyàn kan máa ń forí àwọn wí lásán tí kìí bá sí pé àwọn ìròyìn kan ní ọmọ ẹgbẹ́ lára yàn táàfi gbà pé ah, àkíkà múmi ní òdodo lẹni tí ń sọ̀rọ̀ yìí tá bá ti ṣàfẹ́kù àwọn ìròyìn yìí a jẹ́ sí pé èèyàn ní máa jẹ́ múmi ní kí ó pé nìyẹn àwọn ìròyìn kan tó wá ń bẹ́ẹ̀ tó ẹ́sì pé bá ṣàfẹ́kù ẹ̀ èèyàn tiẹ̀ ní jẹ́ múmi ní rárá kódà èèyàn ní jẹ́ ní tí ó wà lójú ọ̀nà ọlọ́run ọba rárá ọlọ́run ọba àdékẹ́rẹ́ tí wọ́n ń bá ọ̀rọ̀ bọ̀ ilé tí wọ́n ti pé àwọn ti ṣe àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ fún wa lórí ẹ̀ ọlọ́run ọba tó wá ń tẹ̀síwájú kí ni àwọn ìròyìn tá a mọ̀ rí lára àwọn al-mu'minun àwọn mọ́mìnì tọ́lọ́run ọba àdékẹ́rẹ́ fẹ́ kí àwa náà jẹ́ kan nínú wọn kí làwọn ìròyìn tá a mọ̀ rí lára wọn ọlọ́run ọba ní as-sadiri ọlọ́run ní àwọn ẹlẹ́ni tó yẹ sí pé wọ́n jẹ́ onísùúrù as-sabirin kí ní sabru kí ní sùúrù torí pé sùúrù gaga ni as-sabru kí sùúrù ẹni tí bá wá ń ṣe sùúrù lẹ́nìkan wọ́n ni sọ́dírù asọ́dírù tó bá dí pọ̀ lọ́kùnrin àwọn ẹ̀ka tó sì ń pè ní sùúrù owó náà ni hapsun nafsi ala shay'in ma kíyàn kóra yẹn dúró lórí ìṣesí kan lórí nǹkan kan kíyàn má kú lórí ìṣesí láíláí kíyàn kóra dúró sórí ẹ̀ gbogbo tó wá rúkó máa ṣẹlẹ̀ síyàn kíyàn má kú lórí ẹ̀ kíyàn má wá ṣe sùúrù lórí wọ́n lè yẹn ṣe sùúrù nìyẹn ẹ̀rí pé obìnrin tó bá wà nílé ọkọ tí ọkọ yẹ wá ní nítawọn sọ pé ah, obìnrin yìí ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀ kódà ó ńlá farada gẹ̀ kódà ó ṣe sùúrù ní ọkọ ẹ̀rí pé túnmọ̀ ní pé kò fọkọ́lẹ̀ tó ti wo bí kọ̀ndíṣàn tí bí kọ̀ndíṣàn wọn ni kódà ó ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀ náà kódà ó ńlá farada kódà obìnrin náà á ah, obìnrin alálùbáríkà ni so ajẹ́pẹ́ ń tán gbè ní sùúrù òun náà ní kí a máa rí nira lórí nǹkan kó sì má ju nǹkan ẹlẹ̀ kó sì má kú mẹ́ tán pè ní sọ́bùrù nìyẹn ilé ìbàlẹ̀ fi jẹ́ sí pé ààwẹ̀ gangan sọ́bùrù ni ẹ̀rí pé àwọn ọmọ niwa jíjẹ ọmọ wùwá múmú ọmọ wùwá àmáwá sí sùúrù látìgbà tí òun bá ti látìgbà tí àlùfájà rí bá ti yọ títí títí di ìgbà tó rún fi wọ̀ sùúrù nìyẹn ara lé wọ́n ma kọjá lẹ́gbẹ̀ẹ́ bàbá yọ́ ma lọ yọ́ ma bọ̀ tó yẹ pé tí yóò bá sì sáwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmà ti máa ṣe ni àsìkò fẹ́ tó àsìkò fẹ́ tó àmà wá ní faradà sùúrù lélẹ̀ báyìí so rẹ́fí máa ń pe àwẹ̀ gangan ní sọ́bùrù rẹ́fí máa ń pe nínú àwọn ọkọ̀ tó máa ń pe àwẹ̀ nígbà mẹ́rin ni sọ́bùrù asọ́bùrù àwẹ̀ wọn máa ń pè bẹ́ẹ̀ torí pé ẹni tí bá ń gbàwẹ̀ yóò ní máa ń ṣe sùúrù ni gbogbo tẹ́mi máa ti máa ń dùn mẹ́mi tẹ́mi máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn wá ṣe sùúrù lé lórí sùúrù kan nìyẹn sùúrù tá a bá ṣe látìgbà tí alfajari ti yọ títí tàbí tí tóòrùn fi wọ̀ sùúrù kan nìyẹn sùúrù ẹlẹ́ẹ̀kejì nínú àwẹ̀ ó ní pé a ṣe sùúrù látọjọ́ kìíní àwẹ̀ láti ọjọ́ kìíní oṣù àwẹ̀ títí dígí ni ọgbọ̀n ọjọ́ oṣù tàbí mọ́kànlélọ́gbọ̀n sẹ́gbé sùúrù ni kò rọrùn fa tí ẹ bá ṣe pé bẹ̀rù ọlọ́wọ̀n bá tí ẹ bá ṣe sùúrù ẹlùmí ọmọ ilé fínú rẹ̀ sí tó báyìí ó yẹ̀ jẹ́ pé àwákanẹ́tọ́ pé àwẹ́ báwẹ̀ ńlẹ̀ tẹ́lẹ̀ náà ni <laughs> àwẹ́ báwẹ̀ ńlẹ̀ ni pẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí fún gbogbo wa àwọn kanẹ́tọ́ pé wọ́n lè lórí tí bá níyàn lára kí ẹ wá ṣe sùúrù lé lórí so sọ́bùrù pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ní kí ẹ máa ṣe sọ́bùrù kí ẹ máa ṣe sùúrù lórí ìtẹ̀lé tọ́lọ́mọba jẹmá ìtẹ̀lé tọ́lọ́mọba rọrùn wallahi kò rọrùn tó bá yẹ kó bá bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ni ọba mẹ́nà àmọ́ kò rọrùn ló fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá ṣe sùúrù lórí títẹ̀ lọ́lọ́run báyìí lọ́lọ́run báyìí níbi ló fi san wọ́n lẹ́san lórí sùúrù wọn so sùúrù ni ẹ máa fi ń rí tọ́lọ́run bá tẹ̀lé tí ẹ bá ṣe sùúrù yóò ti jùlẹ̀ ti pẹ́ so asọ́bùrú fi tọ́ àti ìlà kí ẹ máa ṣe sùúrù níbi tẹ̀lé tọ́lọ́run bá sùúrù ni ẹlẹ́ẹ̀kejì inú ọ̀nà sùúrù asọ́bùrù fi tarkil ma'asi ká ṣe sùúrù níbi nípa ìfi àwọn ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ ìran sùúrù ẹlẹ́ẹ̀kejì ni sùúrù láṣe wallahi alazim sùúrù láṣe táàfin fi àwọn nǹkan tọ́nà ọba àdékẹ́lọ́fẹ́ táàfin pa wọn tí táàfin fi wọn lẹ̀ torí pé àwọn a sì rí pé mi ẹ̀mí fàmọ́ ẹ̀mí fẹ́ tó gbà Nabi sallallahu alaihi wasallam ó ní huffatil jannatu bil makarih wa fi riwaya hujibatil jannatu bil makarih wa hujibatin nar wa huffatin nar bis shahwat arábìnrin ẹ̀rí nǹkan náà fi janna tó jẹ́ sí pé nǹkan yẹn òun lèyàn kọ̀kọ́ kó tó láǹfààní àti wà jẹ́nà òun náà làwọn iṣẹ́ rere àwọn iṣẹ́ rere àti àwọn iṣẹ́ tí ó tí ó tí máa ń wu ẹ̀mí tọ́nà bá ní ká gbélẹ̀ ní ayé àwọn nǹkan yẹn náà fi dí gàgà bo àlìjẹ́nà àwọn nǹkan yẹn nìyàn ká kúò kí èèyàn tó rálìjẹ́nà wọ̀ kíká wọn kúò ní pé èèyàn máa ṣe kíká wọn kúò ní pé èèyàn jìnà sáwọn ilé tó bá yẹ kí jìnà sí lèyàn fi wà àlìjẹ́nà àwọn nǹkan tẹ́mi máa ń kọ́ ni àwọn nǹkan tí m'a ń nira fẹ́mi ìlọ́lọ́wọ́n bá ìlékẹ́ ẹ̀mí máa ń kọ̀ láti ṣe ẹ̀mí dẹ̀ m'a ń kọ̀ láti fẹ́ gbé jù sílẹ̀ ẹ̀mí máa ń kọ̀ àwọn ṣíṣe rẹ̀ ẹ̀mí sì máa ń kọ̀ àwọn gbígbé jù sílẹ̀ rẹ̀ kí ẹ̀ máa rí gbé jù sílẹ̀ ẹ m'a ń wu ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀mí máa kọ̀ fún ẹ̀mí máa gbé jù sílẹ̀ sàwọn nǹkan wọ̀nyí àwọn oníbádùn tó rí bẹ́ẹ̀ ni àmẹ́yàn máa wá ṣe sùúrù lórí pé gbogbo bí nira ìbáyé a máa ṣe sùúrù pé ìgbà mélòó lálò lé ayé ìgbà mélòó lálò lé ayé ení ìgbà mélòó lálò lé ayé ọjọ́ kejì ìgbà mélòó lálò lé ayé ọjọ́ kẹta ọdún kan ọdún kejì kẹta kẹrin ìgbà mélòó lálò lé ayé náà ni bó kálukú bá sí ọjọ́ orí rẹ̀ lónìí ó ni kódà bẹ́yàn bá rí nira láàrin alẹ́ mẹ́júmọ́ èyàn mọ̀ pé orúgùn èyàn mọ̀ pé àsí orúgùn dáadáa báyìí so àmọ́ gbogbo bó ṣe gùn tó nù nǹkan ọmọ ẹ̀dẹ́ èyàn mọ̀ wá ṣe sùúrù èyàn mọ̀ wá ṣe sùúrù tán pè ní sọ́bùrù nìyẹn bákan náà ẹlẹ́ẹ̀kẹta náà rán sọ́bùrù òun náà ni asọ́bùrù lórí àwọn kíyàn máa ṣe sùúrù lórí àwọn àkùdárù lọ́ọ̀ àwọn tọ́lọ̀wọ̀n bá àlékẹ́lá bá pè bùbù fún yàn ìgbà ní ọlọ́wọ̀n bá àlékẹ́lá pè bùbù tí ó tẹ́ yàn lọ́rùn fún yàn àmótún ṣe sùúrù náà rẹ̀ Ànábì in asaba in asabathu shakara fa kana khayran lahu arábìnrin tó rí bá bá látọ̀rọ̀ ọlọ́run bá yóò máa dúpẹ́ fọ́lọ́run ọpẹ́ tó bá ń dúpẹ́ fọ́lọ́run yìí yóò tó wá máa já sóore fún ọlọ́run sóore fún ní o yóò tó wá máa dúpẹ́ yóò tó wá máa gba oore mi tó pé la in shakartum la azidannakum tẹ́ bá ti ń dúpẹ́ oore àwọn ọlọ́run bá lè kílọ̀ máa sàlékún ẹ̀ wa in asabathu darra arábìnrin tí nira bá bá fàkánà khayran la òun ló tún máa jó orí fún bó ṣe sùúrù lórí kádàrá ọlọ́run ọba méjèèjì kádàrá ni kó orí báyàn àti kí a kàbúrú báyàn lànàbí sallallahu alaihi wasallam sọ pé wa an tu'mina bil qadar khayrihi wa sharrihi kíyàn nígbàgbọ́ sí kádàrá pé látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá ọjẹ́ dáadáa ní o àbọ́já ṣe wá rí àìlèṣe sùúrù mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti lè kúrò fún yàn ọmọ náà lè yànjẹ́ kọ́nà bá kọ́ sọwá kó mẹ́ ẹni tí ò bá lè ṣe sùúrù lórí àti máa ṣe tọ́nà bá pa láṣẹ yọ wọn náà bí òní wọn náà ẹni tí ò bá ti lè ṣe sùúrù lórí àti gbéjù sílẹ̀ tọ́nà bá ní gbéjù sílẹ̀ yọ wọn náà bí òní wọn náà ẹni tí ò bá lè ṣe sùúrù lórí kádà ọlọ́run ọba àwọn ẹlẹ́mọ́ rí tí máa ń lọ lé yẹ̀mí wò yẹn àwọn ẹlẹ́mọ́ rí tí máa ń tọ́jú lé káàkiri yẹn tẹ́ máa ń lọ sọ́dọ̀ ẹlòmíyàtọ̀ fọ́lọ́run ọba tẹ́ máa ń wáyé ìgbàlà lọ síbẹ̀ lórí àdáwò tó bá wọn tó pé wọ́n ṣe sùúrù ni ọlọ́run bá wọ́n jẹ́ pé pé àwọn alìmọ́mìnú asọ́dìrí àwọn ẹni tó yẹ kí wọ́n máa ń ṣe sùúrù dáadáa gbogbo ìran sọ́bùrù pàpátá ẹ̀bà lára wọn yasbiruna ala ta'ati llah wọ́n máa ṣe sùúrù lórí tẹ̀lé tọ́lọ́run bá sùúrù ni wọ́n máa mú wọn máa tẹ̀lé tọ́lọ́run gbogbo tọ́lọ́run bá ti pa wọ́n láṣẹ ẹ̀rí kan ṣe pẹ̀lú pé sùúrù ń bẹ fún wọn wọ́n sì máa ṣe sùúrù tarkul ma'asi ìgbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ ẹ̀ ní rí wọn níbi ẹ̀ṣẹ̀ láíláí sùúrù tí ń bẹ lára wọn ìròyìn sùúrù tí ń bẹ lára wọn ló mú wọn sílẹ̀ wọ́n sì máa ṣe sùúrù lórí kádàrá wọ́n mọ̀ pé látọ̀dọ̀ náà bá ló ti wá wọ́n sì máa ṣe sùúrù pọ́nà bá náà lè mú kú gbogbo bó ṣe wù kí kádàrá ìpẹ́lọ́kọ́pẹ́ lọ́dọ̀ wọn tó gbogbo bó ṣe wù kó ní wọn lára tó sọ́bùrù nìyẹn bákan náà tí èèyàn bá fẹ́ pẹ́gbẹ̀ sójú ọ̀nà ọlọ́run ọba èèyàn nídìí sọ́bùrù sùúrù ó ní asọ́bùrù alàlàfí ìnira tí ó máa kàyàn lórí pé yàn ń lo ẹ̀sìn ọlọ́run pé yàn ń tẹ̀lé tọ́lọ́wọ́n bá èyàn ń pẹ̀kọ̀ sójú ọlọ́run bá ìnira tí ó máa kàyàn lórí ẹ̀ èyàn gbọ́dọ̀ ṣe sùúrù lórí ẹ̀ èyàn sùúrù èyàn ní ju nǹkan yẹn lẹ̀ bá wù kó nira tó yàn máa ọlọ́ni inú ròyìn tẹ́tù máa ríra àwọn alìmọ̀mìnú o ni pé as-sadiqun ni wọ́n wọ́n jẹ́ olùsòdodo sídìkù ń bẹ fún wọn kí náà ń pè ní sídìkù òun náà ni mutabaqatul amri al-waqi'a mutabaqatul amri al-waqi'a aw sí pé ìrótà ń fún ni nípa àlámẹ̀rí kan kó dọ́gba pẹ̀lú tí ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí roma yapa sí tí ń ṣẹlẹ̀ àṣídùkú dídú ìkẹ́bìbì ìtànkpè ní sídùkú ìdàkejì alkẹ́bìbù ìdàkejì ọ̀rọ̀ onáàpè ní àṣídùkú torí pé alkẹ́bìbù onáà ni mukhalafatul khabaril waqi'a kí ìrótà fún èèyàn kó ma yapa sí tí ń ṣẹlẹ̀ fún bí àpẹrẹ sí kí a sọ pé kíyàn sọ nǹkankan káwàá rí pé ó yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀rípa ní àwọn ah, ti parọ́ ó ti parọ́ sẹ́wárí a yahdi ila albirri ó máa ń tọ́ka àyàn ó sì máa ń lídìyàn lọ sí di dáadáa gbogbo ẹnikẹ́ni tí a bá ti rẹ́ tó jẹ́ olódodo irú ẹni bẹ́ẹ̀ ó máa rí dáadáa ṣe as-sidqu yahdi ila al-barri wal-barru yahdi wal-barru àwàlbírì ìlàlbírì jari tí kìí pàwẹ̀ tí ń dé asìdìtò yáhìdí ìlàlbírì tó tàbí pé albar olùṣe dáadáa ní yẹ́bẹ̀yẹn ẹni tí ń ṣe dáadáa ni ẹ but albirru gẹ́gẹ́ ní iṣẹ́ rí asìdìtò yahdi ila albirri òdodo sísọ ní máa ń mú ìyàn lọ síbi iṣẹ́ rí ni ẹni tí bá ti ń sọ òdodo ẹ̀rí pé iṣẹ́ rí ni ọmọ ṣe walbirru yahdi ila aljanna iṣẹ́ rí sí ni òun máa ń lè ìyàn lọ sínú aljanna ni wala yazalu al-abd yasduqu wa yataharra as-sidqa hatta yuktaba 'inda Allahi hadisi mọ́ ká fún wa Bukhari àti Muslim gbà wá an Abi Hurairah radiyallahu anhu Ànábì ní wala yazalu al-abd ẹrú ọ̀wá ní yẹ́kò ní máa gbò yasduku lẹ́ni tí ó máa sá òdodo wa yataharra as-sidqa tí ó sì máa dún ní máa òdodo sísọ hatta yuktaba inda Allahi siddiqa tí tó fi jẹ́ sí pé wọ́n padà kọ sínú ìwé Ọlọ́run bá sínú ibi tọ́lọ́wọ́ bá àlékẹ́lá máa ń kọ nǹkan sí pé ẹni yìí sì díkù ní olódodo sì díkù yẹn ni pé ẹni tó gbé máa ń sòdúró ní gbogbo gbà tí ẹni bá lọ́dọ̀ rẹ̀ sí rọ́tún mọ̀bá aláwọ̀ yẹn tí ẹ̀yẹn bá ti wá lè dépò sì díkù èyàn ti dé ipò máa alladhina an'ama Allahu alayhim minan nabiyina was-siddiqin àwọn ló tẹ̀lé wọn minan nabiyina was-siddiqin àwọn tó wá dé bẹ́ẹ̀ nínú àwọn àlúmọ̀ tó kọjá lọ ìyàwó Maryamu jẹ́ bẹ́ẹ̀ wa ummuhu siddiqo yípo tí ìyàwó Maryamu dé tí ẹ̀ náà bá dún ní máa òdodo tí ó yẹ tí ó pò tí ń sọ òdodo gbogbo gbà ẹ̀ náà padà dépò tí ìyàwó Maryamu dé wa ummuhu siddiqo nínú sọ́rọ̀ tàwà yìí náà ni lọ́lọ́wọ́ bá ti sàlàyé bákanáà èyí ìdẹ́kò tí Abubakar ni Siddiq tóun náà dé tọ́lọ́bàkiri iná ló ń mẹ́tíwá yìí Siddiq ní ẹ èyàn wá dé ipò tí Aisha náà dé tó pé Siddiqatu bintu Siddiq Siddiq ní Aisha ọmọ Siddiq subhanallah ẹ̀wọ̀n kí wọ́n ara ọlọ́run bá láwọn alìmọ̀mìnú àwọn ní kíni o asọ̀dìkò àwọn ní ìkàtà ń gbè ní sídìkò òun náà ni pé ń tá a bá sọ lẹ́nu kó dọ́gba pẹ̀lú tí ń ṣẹlẹ̀ kó mọ̀ ìyapa sí tí ń ṣẹlẹ̀ ṣẹwárí àwọn èèyàn máa ń rò pé sídìkù ọ parí síbi ọ̀rọ̀ sísọ kódà irọ́ àtòdodo parọ́ fún bí àpẹẹrẹ tí bá di ọwọ́ kúrú báyìí tí wá ní wá gbà gbà tó wá dé wọ́n kàn já ọwọ́ ni ọ̀wá sí kankan bẹ̀ ma ó sì rúra ní ọ parọ́ ọlọ́hìn bó ti parọ́ èyàn ti parọ́ ni nítorí pé ìró tí à ń fún ẹni tá a pè pípọ́ wá gbà ó ní pé nǹkan bẹ́nu ọwọ́ wa yẹn àbí wọ́n fi wá kí kò sí nǹkan bẹ̀ ó túmọ̀ sí pé

ẹni wá gbé igbá wọ́n sì wọ́n pè àdínwọ́n sọ wípá ní à tí nǹkan bẹnu báyé tẹ́ fẹ́ràn ni àwọn ní kò sí bẹ̀mọ́ kàfẹ́ bí mọ́ náà ni mọ́bùkọ́ orí yí tán àwọn ní kí ló dé ẹmọ́ wá ẹmọ́ wá mọ́bùkọ́ ni mọ́ wá gbàdífì ní àmẹ́yìn yẹ tààyàn torí òpùrọ́ ni ẹn tó bá ti tààrán yóò tààyàn ilé gbàdífì ànábì lọ́dọ̀ yìí wàláhì mọ́bùkọ́ yàgbà hadith lọ́dọ̀ rẹ̀ torí ẹ̀ àìmọye irọ́ nínú ìṣesí tí wọ́n fi ìṣesí pa ilé láyé sèrò ní àwọn alìmọ̀mìnú ṣòro jẹ́ pa àwọn alìmọ̀mìnú ọlọ́run bá lè gáfí wọn ní àsọ̀dẹ̀kò orílẹ̀-èdè ìtumọ̀ ẹ̀ ni pé ìró tí wọ́n ń fún ni kò yàtọ̀ sí ti ń bẹnu wọn wọn èé sáláyè ìgbàgbọ́ nínú kán wọ́n á fi ẹnu pé àpèmọ́ra ìgbàgbọ́ níta ọlọ́run bá lè gẹ́lá ń jẹ́rìí wọn nìyẹn ọlọ́run bá rí kí láń jẹ́rìí wọn pé àwọn almu'minun lórí ọ̀rọ̀ tán bá fún yín ìró tán bá fún yín pé mu'mini làwọn níta bẹ́ẹ̀ náà lórí inú wọn ìmẹ́lọ́run bá jẹ́rìí wọn bẹ́ẹ̀ bí as-sadiqu wọ́n jẹ́ olódodo èèyàn ìró tó ń fún yín ó dọ́gba pẹ̀lú nǹkan tí kí ni o pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn ní sẹ́sí so ọlọ́run bá rí kí lájẹ́ pé wà bẹ́ẹ̀ pé as-sadiqu nínú kí láti wá máa máa sídìkú wa ìta fi máa ma sídìkù wọn ìjọ́dọ̀dọ̀ wọn ni pé ìta ń ṣe lára yẹn tí ó nira gan yóò nira láti máa ṣe bẹ̀ tó ti bẹ́ wọ́n máa ṣe tó ti fó ṣe nira tó nítorí àfihàn pé ah olódodo làwọn eléyìí tòótọ́ ìmáàni wọn ìmáàni òdodo ní tòótọ́ tó pé ìmáàni yìí ló mú wọn máa ṣe tó nira yìí tó ti bó ṣe nira tó wọn sì fílẹ̀ wọ́n ṣe ṣe gbogbo bí nǹkan yẹn ṣe nira tó tí ẹ bá ṣe òdodo tí ẹ bá pé ìmáàni òdodo bẹ́ẹ̀ bá bá ìnira pàdé lójúlẹ̀ wallahi yóò jùlẹ̀ kí á eléjìwá fẹ́ jagbára tèmi lọ èmi ọmọ gbé báyìí ní orí ayégbé mánìyàtà nìyẹn ìmánìyàtà ìmánì ọ̀rọ̀ àmọ́ tá a máa fi máa ìjẹ́ òdodo ìmánì wọn òun ni iṣẹ́ ọwọ́ wọn tá bá ń ṣe iṣẹ́ tí ó ni yóò ní wọn lára tó ń ti bẹ́ẹ̀ àwọn olódodo nìyẹn

ọ̀gbọ́n náà bá gbọ́ tó bá gba ọlọ́wọ́n bá gbọ́ gẹ́gẹ́ bó sì yẹ kó bá gbọ́ ọmọ yìí pé súnà ò lè kó fàsẹ́yìn bá wọn láyé ọlọ́hìn àfihàn súnà ò lè kó fàsẹ́yìn bá yẹn yóò máa mú ọ̀tẹ̀ síwájú ni gbogbo tó bá wá rí nira tó rí nira lórí ọ̀rọ̀ ayé nítorí ẹ̀ ọmọ wá ṣe sùúrù lé lórí ó sì máa gbà fọ́nà lórí ẹ̀ ó ní títorí àti torí dúkìá ayé nítorí mọ́tò nítorí ilé ńláńlá kọ máa ti torí ẹ̀kọ́ mọ́ fi súnnà lẹ̀ subhanallah tó bá kúnkọ́ gbogbo ilé tó kójọ yìí àti gbogbo mọ́tò yìí ó padà fílẹ̀ náà ni wallahi alazim ó padà fílẹ̀ ni sùkí wá léèrè alkiyama ló sì lóore jù tí ó ma sẹ́kù lọ gbére àmọ́ ń lé ayé ọlọ́wọ́ bá lékílá sọ pé man yuridil ajila man yuridil ajila man yuridil ajila ajjalna lahu fiha ma nasha liman nurid ọlọ́ni gbogbo ẹnikẹ́ni tó bá yẹ́pa ayé ní wá al mẹ́ ìtumọ̀ náà ni ayé ọlọ́bá ń gbogbo tó wáyé pé ayé níwá àjálìnà lahu fiha ma nasha'u liman nurid ọlọ́ni eléyìí tó bá tó wù wá nínú ayé gan láàfún ẹlọ́rin eléyìí tí ò bá wù wá ká fún ààlé fún èyàn ti gbogbo ayé yìí wá ayé kò túmọ̀ sí pé kó rí tọ́lọ́run bá àdékẹ́lọ̀ bá ní fún níta Eh, man yasha man nasha wa liman nasha bima nurid na'am ajjalna lahu fiha ma nasha'u liman nurid liman ọlọ́ni ẹni tó bá tó wáwù wá láàfún kéèsè gbogbo ẹni tí ń wáyé òun náà kéèsè gbogbo ẹni tí ń wáyé tí ń wáyé tí ń wáyé kéèsè gbogbo alágbèlé lọ́wọ́ wallahi ẹni tó bá wù wá láàfún in tó bá yìí tó wù wá láàfún bẹ́ẹ̀ kéèsì ilé tó ń bá fẹ́ ilé tó bọ́lọ́ bá nígbẹ́ lábá fẹ́ ni thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura ọlọ́nilẹ́yìn náà a wà mú wọn náà iná jahannam ọlọ́ni a fi wọn náà jahannam lẹ́ni tá a yẹ pẹrẹ subhanallah lẹ́ni tí dàmú bá lẹ́ni tá yẹ pẹrẹ a fi wọn náà ṣùgbọ́n ọba kó sọ wa kú so nítorí àwọn ìjẹ́sí pé alkiyama lágbọ́dọ̀ máa wá alkiyama oní àgbọ́dọ̀ máa wá ilé tó ń pé ayé làwà ń wá lónìí ẹ̀ ayé gbogbo tó bá ti lè páyé wa lára báyìí arẹ́dẹ̀ àti gbèjù sílẹ̀ kò bá alkiyama wa lára kò sí ìgbà tó fẹ́ kàwà ń bẹ̀ ṣùkọ́nà bá kó làwà ọlọ́ọ̀bá ni wàlkọ́nìtì wàlkọ́nìtì àwọn amùmìnì làwọn ti máa ń àwọn tí máa ń tẹrí bá fásẹ̀ ọlọ́run torí pé kunut alkunut ní báyìí di máa na tọ́ra wọ́n kùdù rẹ̀ ìtumá ìmá ìtumá rẹ̀ ní kíyàn máa tẹ̀láṣẹ àti kíyàn jẹ́ni tí ó tẹrí bá fásẹ̀ so ìtumá kunut ni so ibà ní sí ọlọ́run wọ́n sì ń ná àwọn ajẹ́sígbẹ́ ẹni tàà bá ti rí ahun lára rẹ̀ mọ́mìnì tí ò pé nìyẹn mọ́mìnì tí ò sí kí ni ó tí è e ṣe mọ́mìnì òdodo nìyẹn mọ́mìnì lòun náà ó àmá kìí ṣe mọ́mìnì òdodo torí pé mọ́mìnì òdodo ṣe kí ni kò ń sáhun walmunfiqin wọ́n máa ná owó wọn sójú ọ̀nà tọ́lọ́wọ́ bá àdíkẹ́lá pa wọ́n láṣẹ ká náwó lé lórí wọ́n máa náwó wọn láti fi tẹ̀lé tọ́lọ́run ọba wọ́n máa náwó wọn láti fi so mọ̀lẹ́bí papọ̀ jàmáà inú tí yàn máa fi ń so mọ̀lẹ́bí papọ̀ ó ní kí yàn máa náwó lórí àwọn mọ̀lẹ́bí yàn mọ̀lẹ́bí rẹ̀ ó nídìí owó òfun yọ máa nífẹ̀ẹ́ àbí yọ máa rẹ̀ ó so mọ̀lẹ́bí papọ̀ nìyẹn torí pé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe dáadáa àwọn máa ń nífẹ̀ẹ́ rẹ̀ àdámẹ́ mi ni pé ń máa ń nífẹ̀ẹ́ ni tí bá ń ṣe dáadáa àdámẹ́ mi ni ẹ̀ lábá kan sọ pé al'imamul auza'i rahimahullahu ta'ala ó ní ahsin ilannasi tasta'bid qulubahu fala talama sta'bada al-insana ihsanu ma ṣe dáadáa sáwọn èèyàn máa náwó fún wọn tasta'bid qulubahu ó sì sọ wọn dẹrú ara rẹ̀ ó sọ wọn dẹrú tẹ́yàn bá torípé fàtàtọ́lá masá ẹ̀bẹ̀dẹ̀ ìsáná ìsánù látọjọ́ tó ti pẹ́ ní dáadáa tí máa ń sọ àwọn èèyàn dẹrú ẹni tí ń ṣe dáadáa àtọjọ́ tó ti pẹ́ ní lẹ́gbẹ́ dáadáa yóò sì sọ àwọn èèyàn dẹrú ẹni tí máa ń ṣe dáadáa sí wọn jẹmọ́ ẹni tí ń jẹ lábẹ́rẹ́ tí mú lábẹ́rẹ́ tí bùkátà rẹ̀ ń bí lábẹ́rẹ́ tó bá pè lẹ́ẹ̀mẹ́ta tó <laughs>

o na ọmọ bú ẹwà fún wọn lówó bàbá ò tí wá lè é orí yíò wà ń bẹ́bà jẹ́ àmọ́tẹ̀ bá fún wọn lówó kò ṣe ẹ lọ ta ló jẹ́ owó ẹ subhanallah bọ́n sí nílà káyì tó yẹn pé bá ní kódà wọn ní kọ àwọn ọ̀rọ̀ burúkú náà sọ rẹ̀ ọlọ́run ní jẹ́ èyàn máa sàmífà wà láà ọlọ́mọ ènìyàn bírù ẹ̀ lọ́mọ tó lọ bí ọlọ́run ní jẹ́ bírù mi lọ́mọ bàbá o tókùn ṣe dáadáa sí ni ó náà sì mọ̀pọ̀ ọmọ burúkú lòun wọ́n ń sàdúrà fún ọkọ̀ ọlọ́run mẹ́jọ bírù lọ́mọ torí bí èyàn bá bírù ẹ̀ lọ́mọ àgbákò lọ́jẹ́ fún èyàn ó náà sì mọ̀pá àgbákò lòun kọ̀ yí báyìí nísìn torí ẹlòmí ti sẹ̀wọ̀n bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́ kọjọ́ lójúmọ́ wàlọ́yìí ṣẹ̀ṣẹ̀ rẹ̀ wọn Nàìjíríà yìí àwọn kírímìnà àmọ́ fi ń ṣe fáàrí ni tó bẹ̀rẹ̀ bá tó tẹ̀wọ̀n dé ó tún wá gbóyè ní ó tún wá gbóyè ní ẹ yóò tún wá ní ránkì sí láàrin àwọn ọmọ burúkú yóò tún wá ní wo èmi òwú lẹ́bẹ̀rú kankan o mo ẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n dé ní o bá páyẹ̀ máa tún lọ sẹ́wọ̀n máa dẹ̀ tún padà wá kí ẹ máa lọ sẹ́wọ̀n kó tún máa lóṣẹ̀ <laughs> tẹ̀wọ̀n dé subhanallah iná lóbi jẹ́ pé ìdájọ́ ṣẹ̀ríyà ló káwọn èèyàn lọ́wọ́ kò gbàtẹ́yìn bá páyàn níjẹ́ olóòtọ́ nígbàtọ́ bá pa ṣe inú sáré ló ti wá jí tó wà ní ń pa ẹ́ gbàtọ́ ti pa ẹ́ tó ti pádánù látọ́ páyàn àmìyàn páyàn ó ìsún lọ sẹ́wọ̀n yóò ìsún padà dé kírímínà bá apààyàn ní táǹkẹ́ mẹ́ ẹnìkan ẹ̀rù kó dẹ́ǹsì ni ó ti ẹ̀ dẹ́ǹsì náà lójú àti nílàkáyè kápẹ́ntà wà ní ọ̀nà ẹ̀dìbìṣàn

àwọn tí ó sì náà ti darí dé ó sì stab àwọn mẹ́tẹ̀ẹ̀ta pa wàláhì ó sì gún àwọn mẹ́tẹ̀ẹ̀ta pa àwọn ọmọbìnrin méjì àti ìyá wọn ó gún wọn pa nígbà tó wá gún wọn pa ó wá wọ́ wọn títí títí láti inú ilé wọn ó sì lọ́wọ́ wọn jù sínú kànga lẹ́yìn ilé tó wà lẹ́yìn kùlé lé wọn gbàtàwọn ó sá tó ń dún ẹ̀jẹ̀ wọnú lé rẹ̀ náà ó tó ń dún wọnú lé yàrá tiẹ̀ náà gbómọ́ lọ́tún dẹ́ẹ̀sì náà tẹ́lẹ̀ náà bí ó ti ẹ̀ dẹ́ẹ̀sì náà gan ó ti pọ̀jú tó lé sí lọ gbàyọ́nà ó fi káyàn mọ́lẹ̀ kílódé kílódé ó ti sá lọ ó ti já jáde gbà tó tírésì wọ́n sì mú wọ́n sì lẹ́gùn sẹ́wà bàtà fi rọ́dún méjì bóyí tó wá kí wá ṣọ́pù nìyẹn ah ire ah! ọkùnrin a ayẹ́ tí látú rí ní first bank bẹ̀mí kọ́kọ́ rí data mú padà tó wá rí ní tákẹ̀ wàláhì mo sọ fẹ́ tó wà lọ́gbẹ̀mí jọ ìmú ẹni yóò tún wo mo fi ọlọ́bàbúra ọ̀sẹ̀ tó tẹ̀lé Allah because mo rí pé kò wà guilty mo rí ojú rẹ̀ pé ni yóò wà guilty kò rí nǹkan tó ṣe láburú rárá ẹ tí understand kò fi sóbà tásọ pé èèyàn sàbúrú kan àdúgbé kìíní gàgàgà wọ́n ti release ẹ̀ ó dẹ̀ tó pààyàn ọlọ́kadà ló tó gbó padì following week tí mo sọ ni yóò because mo ti rí lójú ẹ̀ pẹ́ni yìí notorious meaning nani ẹ understand so ọba kó wa nǹkan tá a fẹ́ bá débẹ̀ ní nǹkan tá a bá débẹ̀ ní pé téèyàn bá ń ṣe dáadáa sáwọn èèyàn àwọn èèyàn nífẹ̀ẹ́ yà lára àwọn ọ̀nà tá a lè gbàjèrè ní àwọn èèyàn ní ká máa ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ bá jẹ́ni tó dájú àwọn èèyàn àwọn òní láàánú ẹ̀ wallahi alazim kò sẹ́ni tí máa ń rí jẹ lábẹ́ èèyàn kan tí máa fẹ́ kó bàjẹ́ fún èmi ọ na ọ̀hánàlọ́ ọ̀nà ẹ̀mẹ̀yẹ dí nìyẹn kò yí so ẹni tí bá ń ná fáwọn àwọn èèyàn náà ma ṣàdúrà pọ̀ máa pọ̀ fún ọ àwọn èèyàn sì ti wí ha nítorí bá ti wí báyìí àwọn èèyàn ṣe kò yí bá àwọn

Ànábì ní wàlẹ́sà lákàmì málìkà ìlàmà àkálìtàfà àfúnẹ́ìta. Ànábì ní tásí ń pè lówó rẹ̀ gangan, in tó jẹ owó rẹ̀ gbogbo dúkìá tó kójọ, òun náà ni tó bá jẹ nínú owó ìbáyẹn, in tó bá fi jẹun, tó sì jẹ́ tọ́ tán, tó bá ń jẹ lọ́wọ́ tí ó bá ti tán, kò tí ìlú ti ẹ tó kọ́ ní padà gbé tó, kò jẹ anábi ní bákanáà wà máa làbí sàfà àbìlẹ́ìta aṣọ tó ọba wọ̀ tó fi gbó o dúkìá ti ẹ tó ọba ń wọ lọ́wọ́ tí ò gbó kódà kó wọ gíní 50,000 jọ tó ọba ti kú àwọn tó nífẹ̀ẹ́ ní ọ̀pọ̀lọ́ rẹ̀ kí ọkàn bẹ́ni ẹlẹ́nira gíní ó sì yá lò fásitì tó lọ́wọ́ àrígẹ́lẹ́ ló fi lò pàtó <laughs> sì tó kú ẹni tó nípọ̀ lọ́rùn rẹ̀ pé àwọn ìyá sọ <laughs> jẹ́ gíní white àárọ̀wà ìsọ́fù ni àwọn afásúnà ní ìsọ́fù ọ̀dá ìgbàyẹ̀ lọ́wọ́ máa bá súnmọ̀ ní sọ́rọ̀bọ̀dá wọ́n bọ̀ lọ́rùn rẹ̀ ẹ mọ́ jẹ́ ká wọ́n dájí játọ́ sí iye mọ́ jẹ́ ká játọ́ sí gírí yẹn ẹ̀dọ́kọ̀ nù wọ́n lẹ́ dáadáa dókítọ̀ àyẹ̀sẹ̀ wẹ̀ sí wọ́n wòrán báyẹn ẹ̀fẹ́ kan bá gírí yẹn jẹ́ ni àyẹ̀sẹ̀ wá yàpá báyẹn gírí tó fowó ara rẹ̀ kò sí mọ̀rọ̀ játọ́ sí ń tótọ́ káwọn bá wá sówó lófò ó dìgbà tó bá tó wọ́ tó bá tó gbó báyìí kó tó di tiẹ̀ ẹ́ eh, anábìnrin wa máa tẹ́sọ dákọ̀ tàbí hí fáàmdọ́ìta ilé ìtọ́ bá fi ti sàárà sáwọn fáwọn èèyàn tọ́ náà fáwọn èèyàn tó sì mara kún bẹ́ẹ̀ lọ́lọ́ bá lọ́jọ́ gbẹ̀rẹ̀ kìyàmà wà máa síwà dhalik arábìnrin gbogbo ilé ìtọ́bá ti wá yàtọ̀ fún yẹn tó kó sí báńkì ni ìwọ ló yìí ṣe sí rẹ̀ ìwọ ló ṣiṣẹ́ rẹ̀ wọ́n ló yìí ṣe sí rẹ̀ ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà kí ló tó tètè máa ń ná kó fi kìyàmà وابتغ فيما آتاك وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك àwọn àjọ kọrún wọ́n sọ bẹ́ẹ̀ fún kọrún bó ṣe lówó lọ́wọ́ tó wọ́n ní wà bẹ̀tẹ́rì ma àtàkà lọ inú tọ́lọ̀wọ́ wàlá tansa nasibaka mina dunya a wá ní ọ̀nà gbogbo ẹ̀tàn eléyìí tí wọn náà fi gbégbé sí ayé rọrùn ẹ́ àní ọmọ ara mẹ́tò èèyàn ni ọmọ ara fẹ́ńsà èèyàn ni ọmọ kọ duplet èèyàn ọmọ rúfu ẹni stone coated kò sẹ́ni tó ní ọmọ sọ bẹ́ẹ̀ wàlá tansa nasibaka mina dunya ìpín tiẹ̀ ní ayé nìyẹn má gbàgbé rẹ̀ wà ahsin kama ahsana Allahu ilayk bọ́lá wọn bá one million fún ọ ìwọ one million fáwọn èèyàn má jẹ́ kọ́lọ́ wọn bá one million fún ọ kí wọ́n máa ṣe sàárà one naira ahsin kàmá ahsan Allah bọ́nà ń ṣe bless yẹ tó ìwọ náà ma bless àwọn èèyàn ṣe dára sáwọn èèyàn ọ̀nà ló kú fún ẹ anábì sallallahu alaihi wasallam ọsọ ó ní àwọn málàkù méjì kan lójoojúmọ́ náà máa ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ ìkan máa sọ pé Allahumma a'til munfika talafa a'til munfika khalafa Allahumma a'til munfika khalafa Allahumma a'til mumsika

ẹ máa increase owó ni wallahi láàfin torí pé wọ́n tí yẹn bá ní sọ́dákọ̀ ọlọ́run bá àlékírá máa ń báyàn ọlọ́run bá yẹn fi pamọ́ ọlọ́run bá àlékírá mọ́ ajíkọ́ mọ́ ìgbèrú lọ́dọ̀ ọlọ́run so ibá ní sí liyunfiqu dhu sa'atin min sa'atihi wa man qudira alayhi falyunfiq mimma ataahu Allah ọlọ́run bá nílùú yóò ń fi kò zúù sáà ọlọ́run ẹni tàà fún ní ọ̀rọ̀ tó fẹ́ tó gbòòrò ọlọ́run kọ́nà ní sáà ti yìí báwọn ọlọ́run bá ṣe fún tó bẹ́ẹ̀ ni iná tó wọ́n mẹ́ ń ọlọ́run tàà bá fún tàà pé búbú ti níwọ̀n bá díẹ̀ tí ó pọ̀ púpọ̀ fi mímá àtà analogy ni ẹni tó bá ní 15 naira lọ́wọ́ tí ò bá lè bùyàn ní 5 naira tó bá ní 5 million kò ní lè bùyàn ní 15 naira kò ní lè bùyàn ní 5,000 5 million 5,000 because tẹ́lì nǹkan tí máa wá sínú lákáyàwó yẹn náà fẹ́ bóyàn lówó ní kúrò tí máa bò ní 5 million ó ní wá di 4 million nẹ́ẹ̀kọ́ rẹ̀ yà wọ́n pé kò ní pé 5 million mọ́ àdìdìrì ah, wà láì pé owó yẹn ò ní pé mọ́ ìnáwó kò ní pé mọ́ tó wá pẹ́ ń gbọ́gbìnrin ṣe ọ̀rọ̀ ìdíyẹ̀ pàjẹ́ ní tóòrò ní èyàn pa jẹsẹ́ tó bá pé ìyẹn òun ò ní pójú owó mẹ́nà lọ́nà àbò oòrùn jẹ́ fólúwà rẹ̀ ní subhanallah oòrùn ní pé 5,000 mẹ́tí bá ti bú ẹni 15 naira bẹ́ẹ̀sì tó oyin wáyé tí bá dẹ̀ ti sórí àìdíà tèmi eh, ní tí bá fi nẹ́bẹ̀ báyìí níkà nínú gbogbo ẹlábẹ̀rẹ̀ àdá ní ọgbà ọhún nìyẹn èèrè torí tí bá fi nẹ́bẹ̀ tó ìní mẹ́bí máa ṣe náyókù ma jẹ́ orí ẹ pé mọ́bó ṣe náyókù ṣe sọ́dákọ̀ọ́ bàtà bí kéré jù báyìí lọ nígbàtí abẹ̀rẹ̀ sí máa gbẹ́gbà ahun tẹ́kọ́ máa kékeré máa fẹ́ ń gbẹ́gbà ahun gbà mí tàbá wá mú nǹkan méjì lọ́wọ́ bóyá bóyá bí fún tàbí nǹkan kan eré tó da àti eré tí ò da àkókò máa fẹ́ ń jẹ eré tí ò da náà áfẹ́rì sáfẹ́rì tó da ṣe bá rí táwọn èèyàn máa wá pé fún mi ẹ nílé sọ pé fún wọn eré tó da tẹ́ ti rìsáàfù yẹn lọ́wọ́ gbẹ́gbẹ́ yẹn wà níjọ́ wọn làwọn gbẹ́gbẹ́ ọ̀dà ah, pàgọ́ ní dáwà láàmú o nígbà tí mo rí sáà fẹ́lẹ̀ tọ́dá mo jẹ́lé tí ọ̀dá èyàn tí ó ní kí wá mo gbélé lọ́wọ́ ọ̀dá bí pé ti bá ti fẹ́ jẹun nísìn yìí tọ́dá ní kọ̀kọ́ ma jẹ bí ẹ̀mọ́ ti ẹ̀wà ilé gbé tí ọ̀dá ọ̀pá ahùn náà bẹ́yàn bá sọ́ra o lè báyàn dàgbà torí àwọn ọmọ kéékèèké lórí káàmù tó lótọ́ ọ̀bá train ẹ̀bẹ́ tó bá fi dàgbà máa lára tẹ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ mẹ́bẹ́ ìjọ ma sọkún fún mi ní ọmọ á sèjìká èyàn máa ń train yẹn bí èyàn máa ń fún yẹn nìkan ni bí wọ́n bá ti lè fi train ọmọ bẹ́ẹ̀ tó bá fi dàgbà máa lọ́wọ́ wàhálà ni èmi mọ olówó kan olówó ni mílíọ̀nìà ni kódà bílíọ̀nìà ni kẹwàá sí nísìn 95 lẹ́ni ikú wàláhì láàrín ní 95 tí mo sọ yìí àwa la máa ń ká ìsìn fún ìsìn ní máa ń jẹ kéèyàn ní olóòkọ́ máa jẹsìn láàárọ̀ kùtùkùtù ìsìn wà láyé ìsìn ẹ máa dáńgbè ní sísá ní máa ń jẹ bó ṣe ní owó lọ́wọ́ tó àwọn ọmọ rẹ̀ wá máa ń jí owó rẹ̀ gbé torí owó rẹ̀ abẹ́ kápẹ́tì báyìí yóò wá spread owó sábẹ́ kápẹ́tì lọ owó máa bù síbẹ̀ owó máa bù àbáǹkẹ́ lọ́ba díjàn ó ní onídìí àdúgbò lábìjàn tó gbóhun ló gbogbo ní tọ́wà bẹ́ẹ̀ wọ́n pè ní tresby ó ní ìyáláyàwó ìyáláyàwó àléyàn lọ sí lóyìnbó ó sì lọ ra bèbí bọ̀ bèbí ọwá sọ bèbí yẹn wá gbé bèbí yẹn sí bàrándà ní fi ń ṣe pálọ̀ <laughs> ìgbé yẹn bá wọn kí yẹn lámí kí yẹn ní àwọn sẹ́mi ara rẹ̀ bí yẹn bá wá ní fish pond ó dẹ̀ ní àwọn oko tọ́pọ̀ bí yẹn bá ẹja kan mú lóko rẹ̀ ó lè yẹn bá pa tóró <laughs> ó lè yẹn bá pa kò sínú sí sí kò sínú rẹ̀ àwọn mẹ́rin lọ́nà bá ìkẹ́lá fi pè wọ́n ní wàlìmọ̀fẹ́kù olùnásójú ọ̀nà bá ní wọn àbákaná wàlìmọ̀sítàfìrínà bil ashar àwọn almu'minun àwọn lẹ́n tí ma ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba lórí ṣe bára àwọn sọ̀rọ̀ ìrítà àwọn ẹ̀ṣẹ̀ kéèké tàà mọ́ fojú kéèké wò yẹn ó tún máa ń tóbi lójú ti wọn wọ́n mọ̀ wá tọrọ àforíjìn wọ́n mọ̀ wá tọrọ àforíjìn kò yẹ báyìí nísì ìṣesí àwọn sálàfù ni àwọn mọ́mìnì gidi wà ní mọ́sítẹ̀rù fèrè wọ́n jẹ́ olùtọrọ àforíjìn lọ́dọ̀ náà ọba bil ashab lásìkò tí èyàn tọrọ nìsì láàárọ̀ nǹkan lálẹ́ nǹkan ọlọ́run wá lásìkò sàárì sásìkò sàárì ní kala ní láàrin àwọn àsìkò kẹrìbà ọlọ́run bá lè kí láń fúwá sí ó ń fúwá lára sí ọlá àti gbígbàdúrà ti ń níbi sàárì nìyẹn ọlọ́run bá lè kí ashab tẹ́yìn náà bá fẹ́ jọ àwọn sálà ẹ máa bẹ̀ lọ́run ní sàárì dáadáa torí pé àwọn sálà àwọn mòmìnú àwọn àlùmọ̀mìnú wọ́n máa ń ó ń fún wa ó ń fún wa lára ká ma pàtàkì sáàrì àsìkò yẹn torí pàtàkì yẹn lọ́wọ́ bá àlékẹ́lá máa ń sọ kalẹ̀ sí sánmà ayé ní gbogbo ojú ayé pátápátá ọlọ́wọ́ bá àlékẹ́lá máa sọ wípé ìjà rẹ̀ ni náà tó ti fi gbogbo ọ̀sán rẹ̀ tó ti fi ṣe èmì ọlọ́run bá tó mẹ́ tọrọ àforíjì báyìí lọ́wọ́ èmì ọlọ́run bá kébì ọlọ́run ti gbà àforíjì ẹ̀ ọlọ́run bá rẹ́ jí ń gbà yẹn ọlọ́run bọ́ sọ̀kalẹ̀ sí sánmà ayé asọ́lọ́wọ́ bá máa sọ̀kalẹ̀ ilẹ̀mẹ́pẹ̀ ní sífàtún nùzúl ìròyìn pọ́lọ̀wọ́ bá máa sọ̀kalẹ̀ yanzilu kama yaliqu bihi jalla wa ala la ka nuzulina ọlọ́wọ́ bá máa sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́wọ́ bá tí ó jọ sí sọ̀kalẹ̀ tiwa torí pé ìyàn láwa ọlọ́run lòun ayàtọ̀tọ̀ síra wa a lè fi sísọ̀kalẹ̀ tiwa níbi tọ́ga òkè wà ń gbófo àbí òní gbófo àwọn sáràfù ní kò sí tó kàn bí yíò tó ń pọ́nà ọmọ ọjọ́ èèyàn pé yakhlu al-arsh am la yakhlu tọ́nà ọmọ bá sọ̀kalẹ̀ aláràṣẹ́ wà gbófo àbí òní gbófo sáma wà lókè ọlọ́run àbí òní wà lókè ọlọ́run wọ́n ní kọ gbẹ́ni ẹsọ́n wọ́n ní gbogbo yíò ti kọjá làákàyè rẹ ọlọ́run sọ̀kalẹ̀ yíò sọ̀kalẹ̀ bàbẹ́ ọmọ

lọ́dọ̀ ọlọ́run ìyá ni máa ń gbẹ́ àwọn olówó ni kódà àwọn olówó gan ló fẹ́ nǹkan jàwátá níkà lọ wà lọ́ọ̀yìn láàrín kò sí ẹni náà tí ò bùkátọ̀ lọ ẹ máa wo olówó láyé ìtí wọn fẹ́ ni ikú àtàárẹ̀ àtòsí mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀rọ olówó fẹ́ kọ́ o àwọn abáyàn ọmọ jù kú náà ma sọ̀rọ̀ ọgbúgbà ẹni tó wọ́n tàálíkà náà ni ma ń sọ̀rọ̀ ọgbúgbà àwọn ọmọ báyé ti ẹni life is good LG. life is beautiful life is àwọn aṣòrísí sí àwọn àṣẹ ẹ ó bí orígun ó gùdù ó gùdù ó padà lọ náà ni ó bá ṣe rò ó gùdù tó ó padà kó mẹ́ta ni ìtàn àbáyẹn tí sẹ́rì kẹ́ ti mi àwọn òkín encourage ẹni pátáyé yìí tí wọ́n ẹjọ́kùn gínágíná lì sí kùnà tó fi jẹ́ kún wọ́n láyà sí kú tó bẹ̀ sí torí kún wọ́n rẹ̀ chẹ́ẹ̀dì náà ni ọ̀lá olówó ìfẹ́ gbọ́ wà sí kú wọ́n ìfẹ́ gbọ́ kú rárá pé bá já gbogbo láwẹ̀ rẹ̀ báyìí ayáyá làgàrà pé á ah, àwọn kú nù gbádùn yìí subhanallah tàbá rẹ̀ àdókòó dàpọ̀ méje ń kú méje ń kú dókítọ̀ ifá tẹ́bá ti lé tẹ́bá ti lé tọ́m tẹ́bá ti lé mú ní owó kan ní báńkì owó yẹn ẹsẹ̀ wọlé ẹwọ tó tẹ wà láti ẹwọ máa wọlé máa fún yín torí kíni yóò mọ́ agbọ́n tó ń kọ́ ní gbọ́dọ̀ kú báyìí ní gbọ́dọ̀ kú dókítà owó wúlò kan àtàlẹ́wẹ́gbọ́ wúlò tásọ̀gbọ́ ẹ̀bẹ́ àwọn yòókù làwọn òwúlò àbí ní dókítà ẹjọ́ torí ọlọ́run bá ẹ̀dọ̀ tágbára yóò bá ní ká ẹ̀rì fáàmì ẹ̀rì fáàmì mo bóyá kí n lọ kéè mo need intensive care owó yẹn ń bẹ dókítà mi gbọ́dọ̀ ah mi gbọ́dọ̀ mi gbọ́dọ̀ wé lẹ́fẹ̀lẹ́ mi gbọ́dọ̀ wé sí báyìí àwọn olówó wọ́n lójú ààrẹ o nítorí ẹ̀ wọ́n kù àwọn tẹ́bá ń sàájú àwọn olóòrùn níjá sàárẹ̀ ẹ̀rọ lórí ìdápẹ́ láyé ẹfẹ̀wẹ̀ ní sáàmì ọpọ̀jù àwọn olówó ni ẹwù tó táwọn olówó wá àmì àmì afá àmì àmì ni máa ń lẹ́ẹ̀kì afá yìí wá sí ẹ máa ń dùn gan torí <laughs> wà láì wá sí ẹ máa ń dùn gan torí ẹ̀mí sí máa ń lẹ́ẹ̀kì ẹ̀ àwọn ọ̀rọ̀ tó dáa tó dáa ló máa jáde lẹ́nu ẹ̀ sẹ́lẹ̀lẹ́ tó kàn máa sọ̀rọ̀ kú yẹn ẹ̀ alìkìyàmà ẹ̀ kíní kan kí ni problem ẹ̀ gan tí bẹ́ẹ̀ yẹn kan ni àdúrà ló máa ń jáde lẹ́nu ẹ̀ ní gbogbo gbà subhanallah ẹ̀yìn ò ní kó lu extra time tásìkò rẹ bá ti pé ó ti pé náà ni ṣe bá ti bákan náà ó sì olówó bẹ̀rù ó sì gan-an ẹwò tó ń ti bí àwọn olówó ṣe lówó tó àwọn ni èébí ma tọ́pọ̀ olówó ní ọmọ bímọ méjì mẹ́ta àwọn tálíkà tá ń fi ẹ̀fọ́ mu gàrí àwọn sì máa bí 15 wà láì àwọn bí 15 olówó sì bí mẹ́ta ẹgbẹ́kọ̀ta lẹ́yìn 25 àwọn àzáríkà ara máa bí olóòrùn máa sọ pé à afá ẹ̀wò tí bá ti pẹ mẹ́ta náà ti tó wo owó léèwé tí wọ́n ń sin yan owó léèwé tí wọ́n ẹ̀sì kó wọn lọ sí private àkó wọn lọ sí public tí bá wọn public mú pa sí sunday naira per term ìbẹ̀ làwọn náà lọ ìwọ́n wá ní kíní ìwọ ni wọ́n náà lọ kó tó di pé tó lẹ́lẹ́ ní ọmọ ṣe dípé tó bá ti lówó dípé public school yìí náà lọ àbí so ìyẹn wá pẹ́kọ́ mẹ́ta fún ẹ tó rówó léèwé tí wọ́n rówó léèwé tí wọ́n òun ló pásítà ìmẹ́lò ní ara tí ò fi ẹkó bíbá ẹni ọmọ ògbèrò tọ́ ni ẹgbẹ́ nìkan àìmí lewu tí bá ní mo mẹ́ta lọ́nsìn standard education standard so ní afáàrin kẹ́tẹ́ ń sọ ẹwọ gbogbo ní tẹ́mà ń sọ yẹn tàzá wàjúrí wàjúdà wàjúdì tẹ́mà ń sọ yẹn àwọn àdísì yẹn ẹmọ̀ ṣe lásìkò yẹn nǹkan ìkásòrò nǹkan ilé kókó lẹ́ ń gbé nígbàkọ́ wà láti nígbà yẹn ti rí ìkà nínú àdísì wo ló ti rí ìkà gbé ní kókó ló ń gbé kí ẹyẹn so ẹmọ àwọn tí wọ́n gbà yẹn ẹmọ ohun kan so ẹmọ àdísì ti lajú ẹni ọgbọ́dọ̀ wọ́n sí ní jẹ́ kọ́lá bí ẹ̀bá fẹ́ ṣe súnnà fàtí kí yẹn sáàgbé pẹ̀lú gbà tí ní sáàkì nínú wọn máa jí àwọn èèyàn àdìmáyà súnnà ẹ ah, àwọn èèyàn ah, máa gbà súnnà ẹ lọ́wọ́ ẹgẹ́ ìfẹ́tò ní bọ́ tẹ́lẹ̀ ibi kọ́lá bíọ́lá ìnú ìnú kọ́lá bí ara rí súnà sí dáadáa kọ́ èyí nù èyàn pọ́ta gáàrùn èyàn mọ̀ pé kìíní ìfàtò ní ti ṣe dáwà kan ìfàtò wo ẹjìn tó bẹ́tà jù láyé ìwọ́n ló máa fi ṣe dáwà wọ́n máa ṣe dáwà yóò máa gbọ́ ní jù àrú èyí ọwá di mélòó àwọn olóòrò mélòó lọ́wọ́ di lówó tó ṣe súnà tọ́ra méjì nílẹ̀ sọ fún mi olówó mélòó ní àbọ̀ tó sì ní wọn ní ṣe súnà ilẹ̀ tó tó sì ní wọn mélòó lọ́ra méjì nílẹ̀ mélòó so wọn máa kọ́ all fún dáwà ó ti understand àkáwọn olè wo tuntun sí Fatima mosque yìí olè sókè lọ di hall àbíkọ bá ń gbéra lẹ́lẹ̀ mẹ́ta kò fòkè sí hall kó ma owó ni tó bá tún dé kùtù yẹn àtúbà ń kọ́ hall wọ́n kà ṣe dáwà lọ ní iṣẹ́ ẹ̀kọ́dà mọ́ ma pé à ẹ ti gbẹ̀gbẹ́ jókòó ní àná tẹ́lẹ̀ ra hall tẹ́lẹ̀ gidi tẹ́lẹ̀ tó wó à wọ́n gbogbo ń na mí tí ẹ̀rá yìí yẹn náà o ti ọ̀nàsán tó àwọn fàtọ̀ jà na bọ̀ lórí omi ìsìn so amamarira tó ti amamarira ìmínà rẹ̀ tí mo sàdéhùn yẹn gbà yẹn náà gbà yẹn ọmọ gbà bọ́kàn rẹ̀ bá tún bọ́kàn rẹ̀ bá mẹ́dọ̀dọ̀ ìmọ̀ sọ ní rẹ̀ yóò sọ fáwọn gẹ̀tìmá pé ẹwọ́ rẹ̀ o kọ́dà wọ́n bá ṣe yàfọ́tò yàfọ́tò rẹ̀ bá ti dẹ́nu ọ̀nà mi ẹfọ́lọ́pàá mú ní ohun <laughs> eléjọ́ kan máa rán eré tí a kìí rámẹ́ promise gbogbo ṣe ọgbẹ́nẹ̀ sọ́rọ̀ inú sí promise gẹ́gẹ́ fún yàrá járe <laughs> ṣẹ̀kọ́nà kó sànú wa àwọn èèyàn máa ya tọ́ọ̀gì nítorí pé kò sí yí máa ìlànà bẹ́ta àwọn ọmọ mi wọ́n máa jẹ́ni tí máa ń ná wọ́n máa jẹ́ni tí máa ń ṣe sùúrù wọ́n máa jẹ́ni tí máa ń tẹ̀ lásìkò ọlọ́wọ́n bá wọ́n ti máa jẹ́ni tí máa ń tọrọ àforíjìn lásìkò sáré so ibà nísìn so àwọn àdílà pọ̀ tó yẹ sí pé ó gbé wá àwọn láti ń bẹ fún kí a máa bẹ lọ́wọ́ bá lásìkò sàárì tó yẹ bá ní ìsìtọ́ pé alimara àǹfààní àti kàtó pọ́jọ́ ti lọ ó ń bẹ́ẹ̀ tó yẹ pé ìgbìmọ̀ sí wọn tó ń gbìyànjú àjú òun ló ń ṣe orúṣe síbẹ̀ tó yẹ pé tó bá ti dàsìkò sàárì báyìí gbogbo tí bá ti náà fúlà ashab ọlọ́run bá lẹ́kẹ́lá bí ìyìn bá ti ẹ̀wá jí lásìkò sàárì láwọn oṣù tó kọjá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bá fún wa ní odidi grace oṣù kan <coughs> odidi grace oṣù kan tó pé wà jí lásìkò sàárì sàgbé bàmí tí ẹ bá ṣe nù rọmọdán sàgbé mi èjì lóru pẹ̀lú mi èjì lóru bẹ́ẹ̀ kò sí bó ṣe lé sí òjì ti rọmọdán yìí òjì tí ó bá nìsí ọlọ́run bá ti fún ọ ní grace nìyẹn bẹ́lọ̀n láwọn àsìkò yìí tí pàápàá jùlọ tó bá tẹ̀ tó wá di mẹ́wàá gbẹ̀yìn tí kọ́lọ̀ wà lè jẹ́ akọ́sọ́ wájú wa náà lọ abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kọ́lọ̀ bá kó kàwà sínú àwọn ẹni rẹ̀ àwọn òyìn tí máa ń bẹ lára àwọn ẹni rẹ̀ abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ bá kó jẹ́ kó yí àwọn olè la ilaha illallah subhanahu wa ta'ala la ilaha illa anta wọ́n ní arábìnrin kan na ní ìdìnà lọ́wọ́ wa wọ́n sọ pé ọkọ àwọn ti sáláìsí ọkọ yìí sì fọmọ́lẹ̀ sáyé àwọn ọmọ èyí ọ̀nà àwọn ni ó wà táwọn gbogbo bùkátẹ̀ èèyàn méjì àbí bùkátẹ̀ èèyàn kankan torí àwọn tọ́lọ̀ bá lè gẹ́láṣẹ̀ fẹ́ kí a ma náwó fún onáàlàwókó asáàrí alẹ́lármẹ́lá kalmujahid fi sabilillah wa kalqa'im alladhi la yaftir wa kassa'im alladhi la yuftir gẹ́gẹ́ bí jagun sójú ọ̀nà ọlọ́wọ̀n bá bákanáà alẹ́bìnrin ẹ̀sán rẹ̀ dàgẹ́ bí ẹni tó dìde tí ìyẹn náfílà tí ọ̀wá sinmi tẹ́jú gbogbo gbésí ayé rẹ̀ náfílà ní fíyàn tààrù lè sínú à kọ́yẹ́ bí láti àárọ̀ tilẹ̀ ti mọ́ báyìí náfílà ní ti fà á tilẹ̀ fi sú tó tún díjọ́ kejì ó tún díjọ́ kẹta ọ̀gbọ́n yóò wù lẹ̀ irú ẹ̀sán tí yóò rí bẹ́ẹ̀ wá dúró ẹ̀sán bí èèyàn bá lè dín iṣẹ́ ẹ̀sìn pọ̀ tó àárín fi ń dín òṣèré yẹn bákan náà ó dàgẹ́ bí ẹni tí ń gbá rẹ̀ tí ò sínú tí ń gbáwẹ̀ tó fi gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ irú ládá tí ó rí irú àwẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ náà nìyẹn tí ó bá ná ó sójú ọ̀nà náà bá tí bá ń ṣe dáadáa sáwọn òkú bẹ́ẹ̀ náà nìkan so ká gbìyànjú tọ́nà wa nìkan bá fún so ká fún arábìnrin abẹ́lẹ̀ àbàlẹ̀ fẹ́ ọlọ́run bàbá wa kúnyà bùkátà arábìnrin náà ọlọ́run àlèkẹ́ la kí ó sàmì wa alápapọ̀ àbẹ́ àbẹ̀rẹ̀ bí ẹyọ kan sí méjì mẹ́tẹ̀ẹ̀ta parí Nàám, ẹni ẹwà, alágbẹ̀ ni ẹwà ń ta. Ok. Wọ́n bèèrè ti bá wọn gbà ó, náà mú gbọ́, mú gbọ́ hadithi yẹn wọ́n láti ti kan bẹ̀ tí wọ́n láti Ànábì sallallahu alaihi wasallam tàbá fẹ́ lọ sí ìṣújú abẹ́ lọ sí ìfòyí kanẹ̀ lórí ẹ̀rọ káàmà máa lọ ẹgbẹ́ bí ràkúnmí ṣe máa lọ bí ká yá bá ràkúnmí wá ní àwọn fẹ́ fi á hadithi náà hadithi ọ̀rọ̀ lórí ẹ̀lọ́dà àwọn àfáà so yíba ní sí a nǹkan tọ́rọ fún pẹ̀lú rẹ̀ ni pé anẹ́bì sallallahu alaihi wasallam ní ká má ṣe bíra kan mẹ́ṣe máa ń ṣe bíra kan mẹ́ṣe máa ń lọlẹ̀ ká má ṣe rẹ̀ ó mẹ́ pé olùkọ́yà ká stọ́dì ìṣesí ra kọ́mí káwà yapa rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ká má bíra kan mẹ́ṣe kọ́bílà rọ́kìbàtẹ́ yìí àrẹ́bì ní kíyàn kọ́kọ́ jẹ́ kí ọwọ́ rẹ̀ kọ́kọ́ kan lẹ̀ná kó tí ọwọ́ rẹ̀ sáájú síwájú ìtàn àrẹ́bì ní sòká fi yapa ràkúnmí bá táwọn ẹwà stọ́dì ràkúnmí wá rò pé à tàbá ní ká stọ́dì ràkúnmí o ọwọ́ gan ni ràkúnmí kọ́kọ́ máa mú lọlẹ̀ síwájú ìtàn nítàdí sì sí wí ni pé ká yapa ràkúnmí wípé káwà máa mú ọwọ́ lọlẹ̀ síwájú ìkún tàbádẹ̀ fẹ́ tàbádẹ̀ tí mú ọwọ́ lọlẹ̀ síwájú ìkún à ń kọ́ sí ràkúnmí nìyẹn wọ́n sì ní ká yapa ràkúnmí nìyẹn ìtọ́wà kọ́ wá níbi hadith yẹn wọ́n ní torí àwọn ní hadith ní ó wà makulubu makulubu ní pé ẹni tó gbà wá ó ti gbé e, ó ti dorí ẹ̀kọ́dọ̀ pé in tó fẹ́ wí ni pé falyuqaddim rukbatayhi qabla yadayhi kó kọ́kọ́ ti ẹsẹ̀ rẹ̀ eékún rẹ̀ méje síwájú kó kọjí kó kalẹ̀ síwájú ọwọ́ rẹ̀ bóhun ló ni pé ọwọ́ ní kan máa mú rẹ̀ síwájú eékún kò yé báyìí sí so wọ́n ní torí bẹ̀dà àwọn àbá kejì so àwọn tó wá ní màkúrùbù ni ẹ̀wọ́n ní ìtútò rẹ̀ padà kò ní pé kéèyàn máa mú ikán lọlẹ̀ síwájú ọwọ́ kó fi yapa ya kó fi yapa ìṣesí kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ̀dà àwọn àbá kejì wọ́n ní àdífì yóò pèsè màkúrùbù wọ́n làdí fi rọ́wí tó gbà wáyé tó gbà wọ́n ní kò lórí ẹ̀kọ́ lòrò bó ṣe wá náà nìyẹn wípé ẹ̀yin lẹ́rù wípé tí ràkúnmí mú lọ wá tí ẹ̀rí pé ti wájú ní ọkọ̀ múlẹ̀ yàbí ràkúnmí ọ̀lẹ̀lẹ̀ báyìí yóò sí báyìí kí wá ẹ̀lẹ̀ wá sí báyìí yóò wà balance báyìí bí ṣe máa ṣe ìwájú ní ọkọ̀ lọlẹ̀ so wọ́n ní ìwájú tí kọ́ mú lọlẹ̀ wọ́n lọ́wọ́ rẹ̀ pé ọwọ́ nù so ìbáyìí ti síwájú ekún so a jẹ́ sí pé tá a bá fẹ́ yapa rẹ̀ ekún rẹ̀ ká mú lọlẹ̀ àbá wa ní a jẹ́ sí pé ekún ràkúnmí lọ́wọ́ àwájú ìdáyìí pè lọ́wọ́ òun a jẹ́ pé ekún ọwọ́ rẹ̀ lọ́wọ́ lẹ́yìn ó sì rọrùn bẹ́ẹ̀ so yíra ní sí wọ́n ní torí ẹ̀ kí sí makulu ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ bẹ̀tẹ́lẹ̀ tó tẹ̀sùn wọn jùlọ kátà àpá sọ náà ni pé hadith yẹn sí makulu kákọ̀ mọ́ wọ́n lọ sílẹ̀ kátó mú ikọ̀ masala kan masala tó ijtihadiyya àwọn afá sí ìpín jù lórí ẹ̀ gan ni so yíra ní sí tó ta bá rí yẹn kan tó ẹ pé kó lóun so pé ìṣesí ara kọ́mí làbẹ́ ti ní ká yapa tàbálẹ̀ sọ́lẹ̀ ìṣesí ara kọ́mí báyìí ní máa ń ṣe àwọn kejì ní ìṣesí ara kọ́mí yẹn bẹ́ẹ̀ kọ́ ló ti rí ẹ̀yìn lẹ́kàn ló pé bẹ́ẹ̀ lórí ṣé ìbá ní ìṣesí wallahu a'lam number al-istimna òun náà ni kí èyàn mú àtọ̀ jáde àtọ̀ tí máa ń di ọmọ lára ọkùnrin tó ti bà láàrọ̀ kọ́ wá mú jáde lára sí àwọn ọ̀nà tí ṣẹ̀ríà alákalẹ̀ àwọn ọ̀nà òun ni ṣẹ̀ríà alákalẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni kí ẹ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹrú yàn tó wà lábẹ́ kápá yàn ọ̀nà ẹlẹ́kẹ̀kẹ̀ ni ọ̀nà ẹlẹ́kẹta kí èèyàn sùn kó lálà kí nǹkan yẹn wá jáde ọ̀nà ẹlẹ́kẹta ni ọ̀nà ẹlẹ́kẹrin bóyá èèyàn ń ṣeré tí èsì ìlásìpapọ̀ pẹ̀lú ìyàwó yẹn eré yẹn wá lágbára gan nǹkan yẹn fi wá jáde ọ̀nà ẹlẹ́kẹrin nù abẹ́kọ̀ọ́ àbíyàn ìgbádùn ìgbà tí ọ̀wá níṣẹ́ tí ó sì ní tó lè filakáyè ẹ̀rù tó wá bẹ̀rẹ̀ máa filakáyè owó eré yẹn tán sí lálẹ́ àná ọwá ìrònú yẹn wá gbé ìrònú yẹn wá lọ ọwá lọ jìnnà gan níbi nǹkan ẹbí jáde àwọn ọ̀nà yìí ni pé kéèyàn wá mú jáde láwọn ọ̀nà tó yàtọ̀ fọ́nà yìí fún bí àpẹẹrẹ kí èèyàn máa fi nínú àwọn ọ̀nà tó máa ń gbà ṣe bá ní sí yìí nítorí mo fẹ́ sọ oní ìlú káwọn tí ń sàbúrú kan lè bà já kó bẹ̀ títí torí láti kọ́ ẹlòmíì láti máa sàbúrú àwọn ẹlòmíì ọṣẹ náà máa ń lò wọ́n fọ́sẹ̀ sọ́wọ́ wọ́n máa fi dààmú lé ọmọkùnrin wọn tí nǹkan yóò fi jáde so ibà ní sí so àbáwọn ọ̀nà míì bẹ́ẹ̀bẹ́ẹ̀ táwọn ọmọ fi ń masturbate so ibà ní sí ọmọ fi ń jẹ́ kí màá níbi jáde so wọ́n ní kí ni ìdájọ́ ṣẹ̀ríà nípa rẹ̀ naam àwọn kan ní pé haram ọlọ́run bá ní wà mẹ́lì tààrọ wàrọ azalik fàwùlá ìkàgúnmùlà àdú musim bọ̀wà bẹ̀ fàmẹ́lì tààrọ wàrọ azalik fàwùlá ìkàgúnmùlà àdú ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá mú wọ́n ni ẹni àwọn ní kílò òun lè ṣe sí ó sì mọ̀ pé ẹni mọ̀ pẹ́ṣẹ̀ ni àbí kí ni wọ́n lè ṣe sí nǹkan tó lè ṣe sí náà ni pé kó jẹ́ ni tí ó mọ̀ páyọ̀ ọlọ́run ọba kó jẹ́ ni tí ó mọ̀ rántí ọlọ́run tó dẹ̀ máa bẹ̀rù ọlọ́run ọba tó rá burú ní ṣe yìí ṣé báyìí nìsín ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀gẹ́ bí torí òun náà rí ṣáwà bẹ́ẹ̀ ń rí gbádùn bẹ́ẹ̀ ṣé báyìí nìsín ń rí gbádùn níbi kìíní ẹni ọ̀rọ̀ ẹ̀dá ẹ̀gẹ́ bí ẹni tí ń ṣe sí náà ni ẹni tí ń mutí náà ni ṣé báyìí nìsín so nǹkan tí ó lè ṣe sí ni pé kó jẹ́ so yíwa ní sin so kó dẹ̀ ma pé ọlọ́run bá lè fẹ́lá rí gbogbo aburú tó ń ṣe yẹn so tó bá ti ń rántí ọlọ́run bá tó dẹ̀ ń tẹ̀rù ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ gbà so yíwa ní sin inṣàlọ́ pẹ̀lú pé ọlọ́run bá yóò nǹkan ẹ̀ fílẹ̀ tó dẹ̀ ní ẹ tó dẹ̀ di ẹ̀mí ara ẹ̀ lámùrùkún ní sàbúrú yẹn yóò fi ẹ̀ so wá bá wẹ̀ ni ó bá wẹ̀ jẹ́ ó bá wẹ̀ jẹ́ dáadáa so tó bá ronú tí àtọ̀ fi jáde lára rẹ̀ àwẹ̀ bàjẹ́ kìí báyìí nìsí àwọn mẹ́yẹ̀ bá kan sùn àwẹ̀ tí àtọ̀ fi jáde ní ọba wẹ̀jẹ́ tó pé rúfí àti àkọlẹ́mú ànìsálà nínú wọn ànínáìmú ànínáìmí hatta yastayqi ẹni tí ń sùn lọ́wọ́ tí tí ó fi jí ohun tí bá ń ṣe lójú oorun ọlọ́run kọwàá lára pé lójú oorun òun jẹ àtẹ́yìn kọwàá jí kọlọ̀bì àbá lérìn àbáyà àwẹ́rẹ́ ti bàjẹ́ wọ́n jẹ búrẹ́dì àtẹ́yìn lójú oorun ọlọ́gbádùn lójú oorun náà wá ní kéré tí bá ní tẹ́rọ àwẹ́ rẹ̀ bàjẹ́ o torí pé lójú oorun lọ́wà bẹ́ẹ̀ tó lálàkún lásìkò pẹ̀lú bẹ̀rẹ̀ lójú oorun títí nǹkan fi wá jáde lára rẹ̀ so yọ́ ká wẹ̀ ní yóò mẹ́bá wẹ̀ lọ abẹ́kẹ́ bá bá gidi wa túláàsì abẹ́yàn ronú débẹ̀ àwẹ́jọ́ ẹ̀ ti bàjẹ́ ọlọ́run àdàmẹ́bá tún so alhamdulillah so wọ́n ní àdákọ̀ ah, tension ah, wọ́n ní tension náà sì mọ́ fà bẹ́ẹ̀ ni so ah, ọkàn bí o lọ síbẹ̀ ni so àìgbà míì tí èyàn bá wà ní ó bẹ̀rù tí ẹ̀rù bá ń bá yẹn gan a mọ̀ má tún jáde lára yẹn so lẹ́ni tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí ṣe bá ní sí pàápàá jùlọ tí èyàn bá ń ṣe ẹ̀ẹ́sẹ̀ dáhùn lọ ó tí wà rí kankan wá ní 10 minutes more wàláhì àtọ́jáde lára ní àtọ́jáde bá dá ṣíwá ní so gọ́lọ̀wà kó sàánú amọ́ṣẹ́ lẹ́bẹ̀ tó tọ́ bá jáde rẹ̀ náà kò sí nǹkan tó láì fún bẹ̀rẹ̀ torí pé ìbẹ̀rù lọ́pọ̀ fẹ́ ni ẹ ti nǹkan ẹ̀rì jáde náà tó bá jẹ́ náà rẹ̀ náà ni kò sí nǹkan for life. fi síbà ní ti for life bàtọ́ jẹ́ sí pé ìbẹ̀rù ló gbé jáde kìí sọ fún ẹ̀ ló mú jáde ó dà jẹ́ bí ẹ tó bí inú àwẹ̀ ẹni tó bá bí inú ààrẹ ìdájọ́ ẹ̀rọ àwọn yàtọ̀ fẹ́ tí ó bá wáyé bí tó tọ́ọ̀bọ̀nà fún ẹni tó bá tọ́ọ̀bọ̀nà fún àbọ́wà ó sì kẹta nùkà tí ó mú bí àwẹ̀ ẹ̀ bàjẹ́ àbẹ́ tí number three wọ́n láwọn fẹ́ pé wá sákèèsí lórí program tó wáyé lórí rédíò ní sọ́rọ̀dì ìgbà tí program yẹn wáyé ẹ̀pẹ̀ mẹ́gbà ẹ̀tẹ́ ní sẹ́wọ̀n wà ń bí rédíò ìgbà yẹn mo wà ní general hospital báyìí so kódà ó ti fẹ́ kàn mí tán ìbẹ́ sí wá sọ yẹn pé ní sálọ wá ni wọ́n so bẹ́ẹ̀ ní ìgbọ́ láti bẹ̀rẹ̀ ọwọ́ parí ṣọ̀rọ̀ ọ̀pá ní gbogbo so torí ẹ̀kọ́ bùkátà tó bá rìkọ́dì ẹ̀ tó bá ikọ́ bá rẹ̀ tó rìkọ́dì program yẹn aláì mú bùkátà rẹ̀ gan torí wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ sọkúsọ mẹ́ so kódà àwọn èèyàn pè wọlé sábẹ̀rẹ̀ sí máa sọ oríṣiríṣi katakata so ọláyíwọlá abdulsalam ọláyíwọlá òun ni ó gbé ibrahim al-masri òun ló gbé wá ṣe láti wá máa sọ àwọn jákujàku kan nípa ọ̀rọ̀ múlẹ̀ sílé ìtọ́jú kò yé wọn tí wọ́n dẹ̀ sí oríṣiríṣi pè níjà bẹ́ẹ̀ ní ẹ̀ pé àwọn retí wa ká àwọn sí conference fún nìkọ́ṣ sí ọlọ́mọdé àrí láíláí àwa pẹ̀lú àwọn olóògbé wa ẹ̀kọ́ lájọ ìpìlẹ̀ táwọn fi ń sẹ́sìn ìpìlẹ̀ jàbàtà náà fi ń sẹ́sìn wàláhì torí kó sọ olóòrùn táà máa ń sọ náà ní o olóòrùn òdòdó sí ní àbá ìtẹ̀lé wípé ọ̀rọ̀ ẹni èyí ṣe hadith anabi so a dẹ̀ máa tu pẹ̀lú kọ́ so ìtumẹ̀ ni pé òun òkùkátà ní pé káyẹ̀sẹ̀ mọ́ sọ pé ìrìn báyìí níbi màsó ti tú àyà ṣe báwa náà kọ́kọ́ so ẹjá máa tú pẹ̀lú ọ̀í ká máa tọ́yà kùránì ká máa dá tọ́ọ̀bọ̀ fúnra sẹ́yìn pípa jẹ́ bàtà mẹ́sọ ni ẹ ká máa dá yà kùránì tọ́ọ̀bọ̀ fúnra wa ó túnmọ̀ sí pé wọ́n jọ gbé manhaj wa láti Egypt manhaj àwọn níbi dáa ni so ibà ní sí alùsúnnà jẹ́ ní ìtààfi àtọ̀rọ̀ pé kìtààbù súnnà bí fáhì sálàfí as-salih táwọn bá mú àyà kùránì táwọn bá tú hadith ànábì àwọn òkín tú pẹ̀lú fẹ́ràn tiwa òun àwọn òkè ń tu pẹ̀lú fẹ̀mùtùwà a máa ń tu pẹ̀lú àgbọ́yé àwọn ẹni rẹ̀ tó sáájú tọ́lọ̀wọ́n bá àdíkẹ́lá fi wá lọ́kàn balẹ̀ pàgbọ́ yìí wọn lọ́wọ́ bá yọrọ sí wọ́n sì máa ẹ̀sìn sin wọ́n sì lẹ́sìn sin dáadáa àbítàlẹ́ tí ó mọ kí ó láyé tí ó mọ kí ó tó nínú àgbà tó kí ó lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tàlẹ́ nínú láyé tí ó ní túmọ̀ tó ń bá fún àyà Kùránì ọlọ́lá ju túmọ̀ tí ó gbà sórí bá fún lọ láwọn tánàbí sallallahu alaihi wasallam nǹkan jẹ́ pé àpẹ́bẹ̀yìn bá fẹ́ mú ìmọ̀ Al-Kùránì àwọn tẹ́lọ̀ bá lélẹ́yìn so yíba ní sí láwọn ẹ̀sùn wọ́n gba àyà Kùránì látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam láti bẹ̀rẹ̀ dé parí wọ́n sì kọ lílo rẹ̀ wọ́n dẹ̀ kọ ìtumọ̀ rẹ̀ wọ́n dẹ̀ mẹ́bí táyà kọ̀ọ̀kan sọ̀kalẹ̀ sí àti tó fàtà kọ̀ọ̀kan fi sọ̀kalẹ̀ àtàwọn ìdájọ́ tó wà náà so ọ wà fi tafsiru tẹ́ni ẹ bá tú wọ́n mọ̀ wá fi làkáyé ti ẹ torí jẹ́ta báwọn ṣe ní kọ́ọ̀ṣì a ti báwọn ṣe ní kọ́ọ̀ṣì rí o kódà ẹ̀ méjì èmi ti báwọn ṣe ní kọ́ọ̀ṣì rí pẹ̀lú àfáàzàrò yẹn àfáàzàrò ní báwọn ṣe ní kọ́ọ̀ṣì àbí kòkòrò ní sàkámọ̀ láti ṣe ṣe ń gbà tàà tó kó ń bẹ́ àtúnlọ́sí sọ agbẹ̀rú àfáàsàrí múnà bá wọn sí ní mọ́sálásí ọjà mọ́sálásí john àtúnwájọ pàdé papọ̀ tó fi jẹ́lẹ̀ kejìkejì ní mọ́sálásí sọ agbẹ̀rú ni pé kí lọ́kà so àwọn náà ní ìjákùnrà ní tún fúnra wọn mọ́ pé ìwọ ìwọ fẹ́ máa sọ pé tẹ̀sí ibn abbas ìwọ fẹ́ máa rọ̀dà kí lọ máa ń ké kí ṣe ní ṣe tá ṣe náà nìyẹn tí wọ́n ma wíru tí wọ́n ma wíru tí wọ́n ma mú ìmà rẹ̀ láti ibi tó lókùn dì tí wọ́n ma mú ìmà rẹ̀ látọ̀dọ̀ àwọn tó sáájú tó wọ́n ma mú ìmà rẹ̀ pé kọ́ ìdà tó ń kọ́ ṣe so e ma kọ́ ìdà tó kọ́ tó ń so bal àwọn gọ̀lá láti wọn àwọn ànú wọn àtàwọn tó kúta sọ táà bá gbọ́ àwọn fún wọn léṣì lórí clear ṣe bá so àmọ́ pé

abẹ́mi rò pé àwọn tí ìrìn lè bá ṣe fún ní pé àwọn kan tẹ́sí pé orígbì mọ́ káyì náà lẹ́bí wọn ní kankan sí inú ẹ̀sìn wọ́n kàfẹ́ wọn àjáza problem wọn ni kódà àwọn tó láwọn ṣe nǹkan ṣe gbé sún bídà ẹ̀dà fún bí tí ibìtáyé lagídé ta jama'i zọ̀látù fàájì ẹ̀dà fún àwọn tó ti kú tó ti hàn tí ó bá ní sí ọmọ kan wà dé láti gítò náà ọfẹ́ gbàsá ọfẹ́ hàn ẹ̀tí ọ̀nà sáwá yìí sí tí ó wà máa fi àwọn àfáàsù náà lọ máa fi wọ́n hàn káàkiri yọ máa fi wọ́n gba ẹ máa fi wọ́n lókọ̀ so ọ̀rọ̀ wọn yìí sí ìtì ọ̀gọ̀dẹ̀ ní tí ó tó kàtí àwọn yọ àdásí ó tí bá ti tìsò kọ́lọ̀ wà kó fún wọn mọ́nà kó fi àwọn náà mọ́nà